ó yá nawọ́ síwájú ẹ́ dẹsẹ̀ yẹn rú fún mi ní ṣakúṣakú ìjó ṣakúṣakú because ṣó capable ó capable of course gbogbo ilẹ̀ mọ̀ pé orísun ó capable ẹ orúkọ mi ni adex earthquake àwọn kan máa ń pè mí ní adex alaji dexo alaji àwọn kan máa ń pè mí ní adex labule but better everybody máa ń pè mí ní dende somebody. fún mi ní ṣakúṣakú ìjó ṣàkúṣàkú. ṣó fàdé. ọjọ́ ti pẹ́ o at least àwọn tó ń wò mí àwọn tó bá ní history earthquake lọ́wọ́ mọ̀ wípé ah ẹ̀gbọ́n yìí rèé àwọn kan lè pe dádì yìí rèé àwọn kan lè sọ pé òun kú yìí rèé due to ibi tán ti ń bá wa bẹ̀rẹ̀. nineteen ninety five ni mo meet ìkejì mi ní Kwara State Polytechnic ní Ìlọrin way back àtìgbà ẹ̀ràn ládẹ̀ tí ń ṣe orin wẹ́rẹ́wẹ́rẹ́ ńgbà táwọn à ń school bẹ́ẹ̀ ńgbà tó di 1998 a move lọ sí ìlú Ìbàdàn láti lọ ṣe HND program ibẹ̀ láti sọ pé kakúkú kakú ṣe orin because nígbà tí mo wà ń bàdàn ńgbà yẹn tí mo wà ń lọrin rádà Tony Tẹ̀túlà ni mánéjà mi so mo wà surprise nígbà tí mo rí pẹ̀lú remedies pé àá he Tẹ̀tú ti ń kọrin kẹ̀ so mo kàn wọ́n pé o àwa tá a dẹ̀ bẹ̀rẹ̀ ńgbà yẹn náà ká kúkú ṣe nǹkan gbà yẹn ṣe abúlé la wà tèmi indi ghetto a ṣe yẹn ní ọdún 1999 ní Ìbàdàn ńgbà tó yá atúnika tún ṣe díẹ̀ sígbà táwọn èèyàn ti like because sígbà yẹn orin méjì mẹ́ta àbí mẹ́rin pé náà máa ń play tó jẹ́ Nigerian music tó jẹ́ takọ láti Nàìjà foreign song nìkan ni bí aláfiṣe bọ̀dá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run gbàjọba so ń ìtarípá àwọn èèyàn ti gbà á abátúndé ká ṣe ṣá gbádùn ní tìrẹ bèbí mi ṣá gbádùn so ìgbà tó wá yá díẹ̀ ńgbà tí a wà pẹ̀lú corporate picture tí dì wá parí la ṣe ní ká wá wà London Little Fish Record from Little Fish Record láti ṣe ó yá everybody everybody body body everybody are you ready for ìnàmbàtẹ eré ǹtẹ you must dance àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí enter with your change To avoid this great thirty ẹ kò sanwó pé then go pass your boss àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tó wá pẹ́ o takùn little future rò pé ah kí la tún wá fẹ́ ṣe báyìí o àwọn èèyàn máa ti ń kọni nípa jò ijó wo ló wá ń lọ sìn lábá ṣe ẹ ọyà kíni kí jọ jọ jọ jọ ìbí like fire ìdìbọn my body bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó dọ́dọ́ wá di wípé ní two thousand and eh, um, eighteen ta fi go eh, different ways tá a fi lọ lọ́tọ̀ọ̀tọ̀ èmi àti ìkejì mi tí mo wá bẹ̀rẹ̀ sí ní dá orin mi ṣe láti two thousand and eighteen first one tí dèmà kọ́kọ́ ṣe tó jẹ́ ti tèmi ni ó yá nọwọ́ síwájú dẹsẹ̀ yẹn rú ní ṣókí. àníyẹ lamba ẹ̀wọ̀n ọmọ ṣàkóṣàkó yà nọwọ́ síwájú dẹsẹ̀ yẹn rú fún mi ní ṣàkóṣàkó ìjó ṣàkó. nǹkan tá a ti ń kọ orí ẹ̀yà orin tá à kọ ńgbà tá a ti bẹ̀rẹ̀ náà la ṣe ń kọ eh, a pè ní afro hip hop àwa la bẹ̀rẹ̀ afro hip hop kí ni ìtumọ̀ afro hip hop afro hip hop ni orin tí a kọ tó ní èdè abínibí nínú tó wá jẹ́ ìlù ti àwọn ará òkè tá a bá fi èdè abínibí kọ orin wa tá a dẹ̀ fi ìlù ti ará òkè sí ìlú òkèrè sí ìyẹn náà ń pè ní afro hip hop tá a bá dẹ̀ rántí èèyàn tó bẹ̀rẹ̀ afro song gangan Fẹlá Aníkúlápó ni but hip hop bẹ̀ làwa wá mú mú afro títí wa ìyẹn náà la ṣe ń kọ dèsí náà ni gbogbo àwọn ọmọ tó ń dé lẹ́yìn wa ṣì ń kọ afro hip hop àwọn kan pè tí ní afro pop àwọn kan pè ní afro hip hop afro hip hop là ń kọ. ìdojúkọ tí a ní nídìí iṣẹ́ orin látọjọ́ tó ti pẹ́ títí di àsìkò yìí wọ́n ní similar um, challenges um, firstly as an artist tó bá ṣe orin tó dẹ̀ndẹ́sìn everybody like wà á tó fẹ́ ṣe èyí tó máa beat ẹ̀ wà á tó fẹ́ ṣe èyí tó máa beat ẹ̀ kò easy táwọn kan bá fẹ́ kọ wọn sọ pé yá ẹ̀dẹ̀ tún fún wa ní ìtì mi ẹ̀dẹ̀ kọ ìtì èèyàn kọ́ ló máa ń kọ ìtì o ọlọ́run ló máa ń fìyàn ní ìtì so ìdojúkọ ńlá ni pé okọrin kan ń sìn ayé ti gbọ́ wá fẹ́ kọ míì tó tún máa bá mu ẹlòmíì ó lè jó orin ẹyọ kan yẹn ló máa kọ tí mi ò ní wá mọ́ ọlọ́run dẹ̀ lè ṣe fáwọn ẹlòmíì tó yẹ kí wọ́n lè kọ mẹ́ta mẹ́rin tó ṣe máa máa dẹ́ndẹ́ lọ but ìdojúkọ ńlá ni dẹ̀ nígbà tá a tún bẹ̀rẹ̀ náà kò rílì sí owó ńgbà táwa bẹ̀rẹ̀ ńgbà yẹn kò rílì sí nǹkan tó ń jẹ́ social media ńgbà tá a bẹ̀rẹ̀ ńgbà yẹn gbogbo àwọn kìíní yìí kò easy láti promote orin wa ìdojúkọ ti tó strong ni láyé gbàyàngbà láti Ìbàdàn máa láti mú CD wá sí Star FM inú mi dùn pé station tá a wà alákòóso bẹ̀ Kwame àwọn èèyàn tó kọ́kọ́ play orin wa lákọ̀ọ́kọ́ láyé ní Star FM lọ́dún náà lọ́hùn-ún wọ́n wà láyé so wọ́n lè tẹ̀síwájú sí nǹkan tí mò ń sọ yìí ayé ìgbà yẹn kan kẹsẹ̀t la máa wá fún wọn tó máa fi play bọ̀ ń sìn tó ní bá ti jáde tó bá ti jù sí everywhere gbogbo internet everybody ti download ẹ̀ kì í ṣe ìdojúkọ tó yí sí bọ̀dá dúpẹ́ ọlọ́run pé àfẹ́sì ìdojúkọ yẹn nígbà yẹn bọ̀ ń sìn àti ń bá wọn jọ ọ̀rọ̀ ẹ̀ ń sìn tó ráwa la bẹ̀rẹ̀. ọ̀nà sílé ìtura kalu wákàtí kan ọ̀nàdẹ́bù ọmọ mínísítà wọn jó ṣàkúṣàkú wọn lámì bíi ṣíbítà wọn ní kò jó yẹ ìbáṣepọ̀ tí mo ní pẹ̀lú àwọn olórin tó kù ó jẹ́ ìbáṣepọ̀ tó dánmọ́rán dáadáa like um, um, um, àwọn ní hip hop àwọn tá a jọ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ni wá àwọn ọmọ tó ń bẹ̀rẹ̀ lẹ́yìn wa most of them kó tó di pé wọ́n di nǹkan tó di wọ́n béèrè advice which way to go when they are doing their stuff so àwọn ò ní opportunity táwọn ní sìn àní àwọn àwọn ò léèyàn tó máa fáwọn ní direction which way to go so then lórí oníjùjú lórí onífújì in fact ìbáṣepọ̀ yẹn tẹ̀ tó wá ó tún wá dẹ́ndẹ́ gan because most of fuji artists ni mo ti ṣe fídíò fún because i'm a video director myself mo ya fídíò fún Shina Peters eh, ẹ̀gbọ́n nìyẹn mo ya fídíò fún Adéwálé Àyùbá mo ya fún Saheed Òṣùpá mo ya Easy Lizzy àti Pasuma and all that a ṣe Fuji generation lọ́dún náà lọ́hùn tí tí gbogbo ayé like so ìbáṣepọ̀ tó tó tó ní agbára ni ìbáṣepọ̀ yẹn dẹ̀ ti wà títí di ọ̀la so Ọlọ́run gbà fún wa lórí level yẹn then meanwhile nǹkan tá à ń ṣe ń sìn nígbà tá a ti ṣe ọ̀nẹ́rẹ́bù ṣàkùṣàkù tí àwọn ayé ti gbà àwa ní ká fún wọn ní ṣápálì ṣápálì ìtumọ̀ ṣápálì ni pé anything téèyàn bá ń ṣe opportunity máa wá tí opportunity yẹn bá dẹ̀ ti wá tó bá ti lọ lè mú ṣápálì ó ti ṣì nìyẹn kò sọ pé yá lè mú lè mú lè mú lè mú lè ṣápálì don't go kam ṣápálì don't dull am ṣápálì tó bá ń gbọ́ gbégbégbé bá wọn gbé kíá ṣápálì lèmú o ṣápálì mánàgẹ̀rẹ̀ yé máa sùn mánàgẹ̀rẹ̀ yé máa sùn lèmú lèmú mo dẹ̀ fíjọ tí ń kó ẹkùn lórí yẹn torí ká lè tẹ̀lé bó ṣe ń lọ lórí street nǹkan tá à ń ṣe sóde máa jáde láìpẹ́ nfa máa jáde níjọ bẹ́ẹ̀ dé mi hmm, gangan ìjọ yẹn la máa là á mọ ìjọ yẹn máa dẹ̀ndẹ̀. jẹsẹ̀ yẹn rú fún mi ní ṣakúṣakù ìjó ṣakúṣakù ṣókà pébù ṣókà pébù ṣó mo lérò pé ẹ gbádùn ìfọ̀rọ̀wérọ̀ mi lórí Orísun ti ọ̀tẹ̀ yìí and um, orúkọ mi náà kò yí padà Adex earthquake or Adex Labule and honourable ṣàkóṣàkó tó ń lọ ó sì ń lọ in case tẹ́ ẹ̀ bá tí ì mọ̀ tí bá ti béèrè lọ́wọ́ yín kẹ́ máa dá mi lóhùn ṣó kápébù ó kápébù ṣó dúrébù ó dúrébù ṣó yékébù ṣó ń dó ó yá everybody ó yá nọwọ́ síwájú ẹ́ dẹsẹ̀ yẹn rú fún mi ní ṣakúṣakú ijó ókè ẹ eh, ó ti dẹ̀ndẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ lè mú ṣápálì